أعوذ بالله أعوذ بالله من الشيطان الرجيم أولم يهد لهم كم أهلكنا من قبلهم من القرون يمشون في مساكنهم إن في ذلك لآيات أفلا يسمعون أولم يروا أنا نسوق الماء إلى الأرض الجرز فنخرج به زرعا تأكل منه أنعامهم تأكل منه أنعامهم وأنفسهم أفلا يبصرون ويقولون متى هذا الفتح إن كنتم صادقين قل يوم الفتح لا ينفع الذين كفروا إيمانهم ولا هم ينظرون فأعرض عنهم وانتظر إنهم منتظرون الحمد لله رب العالمين ولا عدوان إلا على الظالمين ثم الصلاة والسلام على المبعوث رحمة للعالمين وعلى آله وأصحابه وعلى كل من سلك مسلكه إلى يوم الدين أما بعد فيا عباد الله الكرام السلام عليكم ورحمة الله وبركاته عليكم السلام ورحمة الله وبركاته أدوكي فقف ولنوبة الحمد لله ọlọ́ba tí ó tún jẹ́ kí aláǹfààní láti ìpàdé lọ́jọ́ tòní الله أكرمنا بهذا لخير Lórí oríire, ilé tí ọlọ́run bá fi ṣe àpọ́nlé àwọn ẹ̀dẹ́ èèyàn. Allahu akramana bihadha alkhayr. Pápá jùlọ, àwọn tí ọlọ́run bá kẹ́ tó wọ aṣọ yìí aṣọ islamu tó wọ sí wa lọ́rùn Allahu akramana bi hadha al-khayr adúpẹ́ fọ́lọ́wọ̀n ọba náà lórí oríire ilé ìta láǹfààní àti ṣe yìí ya ummata tawhidi fasabshiru ya lè ó mọ̀pọ̀ kan lọ́lọ́run tó yẹ pọ̀ nìkan náà ládẹ̀ ń jọ́sìn fún ẹjẹ́ kí a máa dúnnú lọ́pọ̀lọpọ̀ ọgbà kádẹ̀ máa yọ̀ fàstàbíṣirò máa kíra pé a kó rere yá ummata tawhidi látàrí àǹfààní ilé ìsinmi àti láǹfààní àti máa jẹ lọ́wọ́lọ́wọ́ báyìí ọba lórí àǹfààní tó fún wa yìí. Kọ̀sọ́ bí takíbìrì wá tàhàmìdì. Kọ̀sọ́ bí takíbìrì wá tàhàmìdì. Torí pé kíyàn mọ́nà, kíyàn ṣoríire àti mọ̀pọ̀ kan lọ́lọ́run kíyàn èdè máa sìn kì í ṣe tó rọrùn bẹ́ẹ̀ náà. Wọ́n mú wọn lẹ́bí kí a máa fi gbogbo gbàgbé ọlọ́run bá tó bí pé Allahu akbar bẹ́ẹ̀ náà ni kí a tó máa ṣe alhamdulillah mo dúpẹ́ tèmi Allahu akbar ya máa jẹ́ ti pé ọlọ́run máa tó bí o àwọn kan látún jọ ń ṣayé táwọn náà tún gbọ́tọ́ nílà káyì tó mọ̀dẹ̀wà mọ̀ pé wọ nìkan lọ́lọ́run èèyàn gbé ọlọ́run tó bí èèyàn wá dákẹ́ padà èèyàn wá mọ̀ ṣe mi kọ́ o. Wa huwa alladhi yahdi li'ibada linurihi. Ìrùpọ̀lọ́ yìí nìkan lọba tí ó máa ń fi ẹrù rẹ̀ mọ̀nà, ẹni tó bá dẹ̀ fi Torí ìdáná ọlọ́run fi ń pe ọmọ bíbí inú ẹ̀ tí ò fi dá lóhùn tó náà ti gbòun ti mọ́ tó máa ṣe sẹ́. Wa huwa alladhi yahdi li'ibada linurihi. Àánú ọlọ́run bá ní hìdáyà. Tíyàwó ìyàwó Fìràánà bó ṣe bí Fìràánà ṣe yẹ hànà tó ìyàwó ti ẹ́dẹ̀ ṣe Islam. Àwọn tí kìí dẹ̀ ń jẹ́ kí èèyàn lè náàfàánà àti tẹríba fún tọ́lọ́run ọlá pẹ̀lú ẹ̀, ó wá wà nínú ọlá, ó wà nínú ọrọ̀, ó wà nínú gbajúmọ̀ pẹ̀lú ọwá náà tó fẹ́ ṣe tọ́lọ́run.

àwọn ẹlòmíì náà fẹ́ ṣe kọ́dà tọ́lọ̀ngọ́ pàápàá sọ fún al nípa wọn ni rubama yawaddu alladhina kafaru na kanu muslimin ala ní gbádùn ni kò rọrùn fún wọn láti ṣe. bí wá bí ní tàófíìkì wá tẹ̀sí bí i. ọbẹ̀ ọlọ́run bá tí ó jẹ́ kí a wà lójú ọ̀nà náà kójọ ọkọ́ má jẹ́ kí a padà sọnù mọ́ láíláí àwọn àtàwà wà lójú ọ̀nà ẹ̀sùn Islam yìí ó dọwọ́ ní kálukú wa ẹjá múra sí dáadáa ẹ jẹ́ ká ṣe wé tọ́lọ̀wọ́n bá ní ká pàtì ká má ṣe kò sí oore níbi tọ́lọ̀wọ́n ní kò tọ́ bákan náà kò sí òfò àbáṣe dànà bí dára ẹni láàmú níbi tọ́lọ̀wọ́n bá lóòtọ́ òfò tọ́lọ̀wọ́n bá ti ní ó da ẹṣẹ́ ó da ẹṣẹ́ ẹ oríire la máa bá pàdé ń bẹ̀. látẹ̀rí bọ́ àǹtà ṣayá àbẹ̀bọ̀ ìrì ìbàdàdì. torí ẹ̀kẹ́ni kankan máa rò pé òun lò sẹ̀mí tó dùn àbí sẹ̀mí tó dá o. látẹ̀rí bọ́ àǹtà ṣayá àbẹ̀bọ̀ ìrì ìbàdàdì. má jẹ́ kí inú ẹ dùn láyé pé ayé ẹ tòrò àbáyé ẹ dá láì sin lọ́hùn. bẹ̀rẹ̀ ìrì ìbàdàdì. láì mọ́ lọ́hùn لا ترضى أن تحيا بغير عبادتي إذن يا تمازك حياة بلا دين ṣàyàtọ́ mọ̀dílàtún ìṣẹ̀mí tí a bá ń lò tí ó bá ti sí kó mọ́ ọlọ́run lọ́kan sí lọ́run ń kírun kò sí nínú ìṣẹ̀mí yẹn ìṣẹ̀mí yẹn pẹ̀rẹ̀ ni látẹ́rùbọ̀ àǹtà ṣayábì rọ́yìnrìn ìbàdàtí májọ kí inú ẹdùn pé òun ló ṣẹ̀mí láyé òun قد فاز من حاز في الدارين oríire lẹni náà ṣe o ta lẹni tá ń sọ man haza ha ẹni tọ́lọ̀ ń bá ní kó orí méjèèjì kó ó ráyé lò ó tún wá rẹ́sìn ṣe fídàrọ̀ ìní ó ti ṣe oríire ayé àti tọ̀run ènìyàn àbí ọlọ́run bá kó jọ méjèèjì náà ní kọ́lọ̀ ń já ṣe lóríire má fi kan kan lọ́wọ́ fún wa pé àjọ àwọn bàbá wa tàná pé ní ọlọ́run méjèèjì ọlọ́run yóò dá fi bọ̀rún wa mọ́tòrúkọ́ ọ̀rọ̀ wáfẹ́ dámá fi báyẹ wá jẹ́ Allahu akbar méjèèjì ni wọ́n máa ń tọrọ méjèèjì wọ́n fi ń tẹ̀lé àyà yìí náà ni rabbana atina fi dunya hasana wa fil akhirati hasana wa qina adhaban nar méjèèjì ni a gbọ́dọ̀ máa nírètí ẹ̀ ìkọ́kàn gbọ́dọ̀ wá lágbára lẹ́ẹ̀mí èèyàn jù kan lọ ni ìyẹn níbi tá ń lọ lọ́hùn torí bí láti máa ṣiṣẹ́ ti bẹ̀yẹn ibi dẹ̀rẹ̀ ìgbádùn ti bí ìgbádùn tajá tẹran ni ìgbádùn ti bẹ̀yẹn ìgbádùn tẹ̀ṣà ni ibi làdẹ̀ tí máa ṣe ilé ayé láti ń ṣiṣẹ́ ọ̀run láti ń gbẹ̀sàn torí ẹ̀ ló fi fa tó jẹ́ pé eré tọ̀hún yẹn lágbọ́dọ̀ máa sáájú àgbọ́dọ̀ tó wá sọ ìgbádùn ti bí náà dèèwọ̀ fúnra wa tàbá ìgbádùn ayé tó máa díwọ̀ gbádùn tàlìjọ́nà fún wa ọlọ́njọ́ àfẹ́ ẹ̀ṣàmìnì tó bá ìlòmí òkí ẹ̀ kò bá máa díwọ̀ tọrọ àní káwọn gbádùn láyé ìgbádùn tayé ń bí tó máa wá díwọ̀ gbádùn tàlìjọ́nà wa ọlọ́run àfẹ́ akira wa káàbọ̀ lónìí sínú tafsiru wa nínú suratu sajida ibi tí a na tó kọjá <coughs> ibẹ̀ náà láti tí pé tafsiru wa ti ti ọlọ wa nípa ìṣẹ̀mí àti ètò ìgbésí ayé ọ̀kan gbòógì wa léta náà bí sallallahu alaihi wasallam náà ṣèròyìn rẹ̀ tó dẹ̀ pọ́nlé púpọ̀ tọ́lọ̀ ń kún rárá rẹ̀ tó jẹ́ kí anábí ma ń pa ẹni pé ẹnìkan ti ṣíwájú tó ń rán sí àbà ní Israel rán sí àwọn wa salatu wasalam kò yẹ̀yẹ́ kankan nínú àwọn gbogbo wọn pátá ẹni ẹ̀yẹ ni wọ́n pẹ̀lẹ̀ kan nínú wọn lọ́dọ̀ títí wa tó jẹ́ ẹni tààlì máa rí gẹ́gẹ́ bí ẹni tààlì máa yọnú sí kàlà kódà àwọn èèyàn bá pè é ní tí wọ́n bá pẹ wa ṣùgbọ́n bí nǹkan ẹṣẹ́ ń dùn wọ́n ẹ̀ tó dẹ̀ ń káwà lára pé ń tán pé yẹ kìí ṣe nǹkan tí ẹ̀ ẹ̀tọ́ tọ́lọ̀ ni wọ́n ń tì sí lọ́dọ̀ Allah wá ní ànábì ó ní pé níbo ni a ti rí ẹ̀rí pé ọlọ́run prophet Isa ànábì wa ilé táwọn kan pè ní Jesus alayhi salatu wasalam níbo la ti rí ẹ̀rí pé ọlọ́run bá rán sí gbogbo ayé tó fi wá kàn wá ní nàìjíríà ẹni tó bá ní evidence yẹn kókàn proof ẹ̀ àní nínú Al-Kùránì ẹ̀rí pé rán prophet muhammad sallallahu alaihi gbogbo àgbáyé àwárí ẹ̀rí tànú bẹ̀wà àyínsá kò sí ìdè kankan yípo ọlọ́run rán sí gbogbo ayé ààrẹ rí ẹ̀rí àkọọ́lẹ̀ kan nínú gbogbo ànábì àfànàbí muhammad nìkan sallallahu alaihi wasallam arábìnrin sí àwọn tọ́lọ̀ bá rán sí iná ló ń bá sọ̀rọ̀. ya bani israel wọ́n ni mo pẹ̀yìn bani israel inni rasulullahi ilaykum musaddiqa ṣẹgbọ́n tó sọ ní inni rasulullahi ilaykum ẹ̀yin israeli èmi tẹ́ ń wòye jẹ́ òjíṣẹ́ tọ́rọ ọ̀rọ̀ sí yíò ọdẹ̀wà bẹ́ẹ̀ náà ẹ̀rẹ́ kì n ṣe ebú kì í ṣe jà àlàyé ọ̀rọ̀ níwà bẹ́ẹ̀ nínú bíbélì náà ibi tó náà ti ní akọ̀ọ̀rọ̀ mi bí kì ṣe sí àgùntọ́ ara to tó gbogbo eléyìn náà fara hàn ó ń kílẹ̀ síwá wípé ibi tọ́lọ ọ̀rọ̀ ló gbà. ya bani Isra'ila inni rasulullahi ilaykum. nínú àwọn ọ̀rọ̀ tó dẹ̀ bá àwọn bani Isra'ili sọ ń jọ́ náà àwọn tọ́lọ wọn bá rán lima bayna yadayya minat tawrati wa mubashshira. ó wá sọ̀rọ̀ ńlá mọ́sàdẹ̀kọ́. wọ́n ní tọ́lọ̀ ní kò ń wá ṣe ni pé kò ń tún wá fàm iṣẹ́ tó ti ṣíwájú òun. ní máa bẹ̀yìn náà yà dá ìṣàmìnà tàwọ́rọ́. wọ́n ní mẹ́sẹ̀jì tó ti wá ṣíwájú òun tó wà nínú àtàwọ́rọ́ ilé ìtọ́lọ́ fún ànábì wa ومبشرا برسول يأتي من بعد اسمه أحمد bákan náà kó tún wá fún yín ní ìròyìn nípa òjíṣẹ́ kan tó tún bọ̀ lẹ́yìn tòun náà. yàtí min ba'di. Allahu akbar. ismuhu ahmad. torúkọ ilé yẹn máa jẹ́ ahmad nínú orúkọ muhammad ahmad. kankan ó ṣàlàyé iṣẹ́ tẹ́ni síwájú ẹ̀ ṣe tíṣà níbà Musa alayhi salatu wassalam ó tún wá fún wa ní ìrò iṣẹ́ tẹ́ni tó tún bọ̀ lẹ́yìn tó ṣe ń bọ̀ wá ṣe tíṣà níbà Muhammad sallallahu alayhi wasallam ó wá jọ ń fi ń fi hàn wáyé pé òjíṣẹ́ ọlọ́run bá lòun o kẹ́ bá mọ̀ ẹnìkan ni Musa lórúkọ rẹ̀ àtàwárọ̀ ọlọ́run bá Muhammad lórúkọ rẹ̀, Ahmadu ni. Ahmadi. Anábìyà Isa ló sílé yẹn. Fàyàmà jẹ́ ahun bilbajina ti kọlu àdá sí ṣìrùn mọ́bí. Gbogbo tó máa ń sábà bá nǹkan jẹ́ láyé, wọ́n ní ká gbàgbé ìpìlẹ̀. Lára tó máa ń dà nǹkan rú láyé, òní kéèyàn gbàgbé tàn. Táà bá ti kàtàn kún táàbá ti padà sí pìlẹ̀ ká lọ wo kí ni rútù nǹkan tá à ń sọ yìí nǹkan ò lè yanjú ẹ̀rẹ́pọ̀pọ̀lọ̀ pẹ̀lú mí ní ìsinà tó bá kọ̀ gbẹ́jọ́ mí lérí fi kò ní mọ́ bẹ̀lẹ́jọ́ yẹn tí ń bọ̀ láti pìlẹ̀ ọkàn dédé rí pé ẹnìkan sọ̀rọ̀ sẹ́nìkan ó yẹ kó farabalẹ̀ pé kí ló bí kí ni àjọṣepọ̀ wọn bọ́lá tíjọ́ ń babọ̀ kí ló ṣẹlẹ̀ gan-an ọ̀rọ̀ a máa sábà wáyé gbà mí tó máa sọ pé àà ó tó kó sọ̀rọ̀ báyìí sí ọ̀rọ̀ adẹ máa ṣẹlẹ̀ lọ́dẹ̀ ni tí ò gbọ́ kúlẹ̀kúlẹ̀ ẹjọ́ wọn máa náà ọ̀rọ̀ tó sọ sí yẹn ti pọ̀ jù kí ni bá lè ṣe kò yí ẹni ilé náà Àlé sọ́lọ́tù ọ̀sọ́rà. Ó jẹ́ kọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn wa lónìí kí wọ́n kàn hí aṣọ lórí kọ́, kọ́kọ̀ kí bọ́rùn, kọ́ máa kí ní ìpìlẹ̀ aṣọ yẹn. Lẹ́yìn sàbí sáni wà láàákìlẹ̀ màlàmúyẹ́ àyín tàrí kọfí sọ́dírí. rí àwọn ọmọ yín dáadáa àtàwọn ọmọ kíw kìí ṣèyàn gidi lẹ́yìn sàbí ìsáàlẹ̀ kìí ṣọwọ́lúwà bí èyàn kò pé kìí ṣe nílà káyè ẹni tí ó máa di àwọn ìtàn mọ́lẹ̀ kó máa rántí àná kó máa rántí àná ẹni tí ó bá máa nírú ẹ̀ kìí ṣọwọ́lúwà bí èyàn tó ti máa gbàgbé bọ́rọ̀ ṣe ṣẹlẹ̀ ibi tọ́rọ̀ ti ń bọ̀ kó tó gùn débi tó gùn dé yìí Ìrẹ́ náà ni tó ṣẹlẹ̀ yìí, gbogbo nǹkan ló máa ní gbòǹgbò. Àjá àhún Bilba Zina ìgbàtà náàbí wá ẹ́sá ńgbà tó díṣẹ́ yìí kalẹ̀ fún ọkọ́ tó lọ. Fàlàmà já àrùn bilbáṣínà. Allah ni ìgbàtà náàbà Muhammadu wá dé tó wá mú òdodo dé tó wá ṣàlàyé òfin ẹ̀sìn fún wọn tó wá sọ pé kan lọ́lọ́run fún wọn. Fọ́ọ̀lù hàdà síhírọ̀ mọ́bí. Àwọn lẹ́sẹ̀kẹsẹ̀ ti gbàgbé ìtàn yẹn wọ́n ti gbàgbé gbogbo àsọtẹ́lẹ̀ yẹn lẹ́sẹ̀kẹsẹ̀ àwọn akọ́kọ́ falẹ́gẹ́ṣọ̀ kan lọ́bà Muhammad sallallahu wọ́n ni kúrò mẹ́jà rẹ̀ òpìdán ní ẹ́ wọ́n ni ìdánlélé múwá o ìdánlélé múwá o tó pẹ̀rẹ̀ Muhammad yíò wọ́n rán ti pẹ́ nìkan ti sọ fáwọn lọ́bà takú náà rárá ìyẹn ló ṣẹlẹ̀ sáwọn kan nígbà náà tó fi sọ pé àwọn fẹ́ rì mẹ́ lórí wípé ànábì Ìsá làwọn tẹ̀lé pé àwọn wọlé tẹ̀lé Muhammad sallallahu alaihi wasallam ànábì sọ fún pé ṣùgbẹ́ ní tẹ́lẹ̀ ń ti sọ fún yín pé mò ń bọ̀ ti sọ fún yín in tó pèpè sí lèmi náà ń pèpè sí ń ni bẹ́rẹ̀ chi wà láyé náà ni ajúra wa lọ ti jákàdé kọ́ gbogbo ọlá tí gọ́ọ̀nà bá ń lò ní state abẹ́ federal government ló wà ìjọba àpapọ̀ lè ní nǹkan ṣe ní state yìí lọ́la àbí kí gọ́ọ̀nà náà wá dúró sẹ́yìn ààrẹ múlé

kọ̀dà tó wà sí pé ìwé ẹ̀rí ọwọ́ ti ẹ gbọ́dọ̀ jù yẹn lọ nígbàtà bá ti wá gbà bẹ́ẹ̀ láyé tàdé ń gbà fúnra wa tí dẹ́ẹ̀bà tó ń wa bàbá tó jẹ́ dàrẹ́kítọ̀ lẹ́nu iṣẹ́ ìjọba tó dẹ̀ ń gbé àwọn ọmọ ẹ̀ sí skúù tó jẹ́ pé dẹ́ẹ̀bà náà ló tún padà wá di ọmọ iṣẹ́ lọ́ndà ọmọ tó ń gbé lọ sí skùn jẹ́ àná nígbàtí yẹn parí dìgírí ẹ̀ tó tún padà bẹ̀rẹ̀ iṣẹ́ lókè mọ́sàn bí náà. ìlẹ̀kẹ́ rúsùlù fàgbọ́lì náà bàbá ọmọ aláàbàbù. tọ́lọ́ bá tó kíló wá dé tó wá dé di ìṣẹ̀mí ẹ̀sìn táwọn kan wá yarí tí wọ́n náà tún wá yarí pẹ̀lú wọn. tilkẹ rusulu. ọlọ́nà òjíṣẹ́ nìyẹn. tilkẹ rusulu faddalna ba'dahum ala ba'di. ọlọ́ni òun máa mọ̀ gbọ́lá fún wọn jura wọn lọ. minhum man kallama Allah. ọlọ́bẹ nínú wa ẹni tó ọlọ́wọ́ bá ń bá sọ̀rọ̀ tó ń bọ̀ ọlọ́wọ́ bá sọ̀rọ̀. wa rafa'a ba'dahum darajat. ọ̀rẹ́

kí wá lè mọ̀ kí lè tó wá dé mọ̀ ń bẹ̀. wọ́n tẹ́ iná Ìsá bìnà Maryam al-bayyinah. bíbí rẹ̀ tó jẹ́ mọ̀ kò jẹ́ mọ̀ tó bíbí ti dídá tọ́lọ́wọ́n bá dá náà bí Adam. wọ́n jáde náà bi ruhil qudus. torí ẹ̀ta bá fẹ́ fi nǹkan wé nǹkan la máa sọ pé ó dàbí a ní ohun tó kéré dàbí ohun tó tóbi jù a sọ pé ọmọ iṣẹ́ wájọ bàbá rẹ̀ báyìí àwọn iṣẹ́ alágbáyà ṣe wá ẹni tó ẹ̀rẹ́gbẹ́ gbà tọ́lọ́ náà fẹ́ ṣàkàwé ànábì ẹ̀yìn sáná alìkùrán òfìwé tó jùlọ ní إن مثل عيسى عند الله من تراب إن مثل عيسى عند الله عند الله كمثل آدم ẹ̀rí bọ́lá ń ṣe tó àkí máa sọ pé bàbá ìṣẹ́wà jọmọ̀ ẹ̀bá ìyọ̀rọ̀ Inna mathala Isa. Ọlọ́run ni àkàrí Isa. Inda Allah. Lọ́dà àwọn ọlọ́run. Kà mathali Adam. Ó dàbí bí Adam ni. Allah ọ̀fẹ́ ó bọ́lá jù ó fi ọmọ ọmọ tọ́nà rẹ̀ jìn ó fi wé bàbá rẹ̀ bó ṣe dá bàbá rẹ̀ pé ó ń dá bàbá rẹ̀ lọ́nà ìmọ̀ tí bàbá rẹ̀ náà ṣe èmọ̀ ju ti ẹ lọ kí lẹ wá rí Allah ní mọ́dọ̀ ní kó máa jẹ́ èèyàn ó dẹ̀ ń jẹ́ èèyàn pẹ̀lá ṣe wọn ọlọ́run ọba ó dẹ̀ ń jẹ́ bẹ́ẹ̀ ṣe tẹ́rí pé mọ́ wá dáa tí ìyá rẹ̀ bí ohun tí ò dẹ̀ ní bàbá ìyẹn ló wá ní òsín ẹni tí ò ní bàbá tí ò ní ìyá ń kọ́ àbí ẹ bèrè lọ́dọ̀ gbogbo àwọn tí wọ́n ń sin nǹkan mí Adam gbogbo alọ́run Adam ni bàbá ńlá Hawa ni ìyá ńlá táwa ni bàbá Adam ta ni yá rẹ̀. Ya ahlal kitabi la taghlu fi dinikum. Ọlọ́run mo pẹ̀yìn tẹ́ tá a fún àwọn ànábì kan òwe síwájú tẹ́ náwọn lẹ́jà ń tẹ̀lé. Ahlal kitabi. Tẹ́ takútẹ́ láwọn ènìyàn lè ń tẹ̀lé. La taghlu fi dinikum. ẹ máa ṣàṣerégè níbi illa al e tẹ́ bá máa ń pọ̀ wọn láì máa sọ òdodo ní kẹ́ máa sọ ń pọ̀ ọlọ́run ọba. Màsíhù Àyíṣà bẹ́nu Màrúyàm Rasulullah. Ẹ àgọ́ ya bá fi ń di pé má sọ tó bá máa ń pa mi, ò má sọ tó bá máa ń pa mi tí yàn bá ti ìtumọ̀ ẹnikẹ́ ni ẹ̀dẹ̀ máa tẹ́tí pàkí ni wọ́n wá sọ ń pa yín sí ní ìmọ̀. ọlọ́run ni ẹ máa sọ nǹkan tẹ́ bá mọ̀ ní kẹ́ sọ o. àwọn èèyàn máa kẹ́tí fẹ́ gbọ́ pé kí ni táwọn wá sọ nípa ọlọ́run tí ò jẹ́ ní tí ò rí bẹ́ẹ̀ ọlọ́run ni ẹ gbọ́. ọlọ́run ni ألقاها إلى مريم وروح منه ó dẹ̀ jẹ́ àṣẹ wọn ọlọ́run ọ̀rọ̀ tó ń kàn pàṣẹ rẹ̀ pé kó jẹ́ oyún sínú ìyá rẹ̀ tó dẹ̀ jẹ́ mímọ́ látọ̀dọ̀ ọlọ́run tó ń fi ránṣẹ́ sáyé tó ń ṣe bẹ́ẹ̀ kókó rìnrìn àjò tiẹ̀ bẹ́ẹ̀

Ọlọ́ni wà látẹ̀kúnlú. Látẹ̀kúnlú sàlátà. Ọlọ́ni ẹ máa sọ tírì wọn àmọ́ o. Ìní ìjàhú ọ̀yọ́ àlàkó. Sàlátà ni tírì. Látẹ̀kúnlú ẹyẹ sọmọ́. Wà látẹ̀kúnlú sàlátà tó ń. Allahu Akbar. Ìní ìjàhú ọ̀yọ́ àlàkó. ní kúrò ń bí sísọ iléyẹ fún yíò kẹ máa pàdé wọn lọ́wọ́ alálẹ́kẹ́ ni tó máa bú sẹ́kún ẹ má sọ gbólóhùn yẹn mọ́ ẹ má tún pòun ní ẹ má pín ọlọ́run yẹ́lẹyẹlẹ kẹwàá máa ní ìkan ọlọ́run bàbá ìkan ọlọ́run ọmọ ìkan ọlọ́run ẹ̀mí mímá ọlọ́run ẹ̀má sọ lẹ́mọ́. yàkúlù sàlásà tó ní ìtàhù ọ̀rọ̀ lákọ̀ọ́. ẹni dẹ́ ń dèrò ọmọdé fi sọ bẹ́ẹ̀ kò kò síbi táwọn anábìnrin sáà ti sọ bẹ́ẹ̀ rí. láti ọkùnrin sálà ṣẹ̀tún. kò dà síbi tó ti pẹ́ra rẹ̀ lọ́lọ́run. ìníjàgún. kò dà síbi tó ti pẹ́ra rẹ̀ lọ́mọ ọlọ́run. àlàyé lélẹ̀ kí n ṣe jẹ̀sìn. ìjàgún khayran lakum. àánú àánú la dẹ̀ ní fáwọn èèyàn wa láyé. lórí arípa àmú ọya wa mùsùlùmí kan náà wọ́n sì ń fún jàtà náà lórí òkè tọba tún kúrò mẹ́ wá tún yọjá wá ìbòrí tí wọ́n fi sórí tẹ́lẹ̀ tí wọ́n fún mọ́kùn wá tún yọ fi borí wá tún wá mọ́sálásí àwọn tó ń wá káàkiri láyánjú ẹ̀ fún wọ̀nyí kọye sáré kiri má gbogbo tí wọ́n wá ń bá káàkiri náà níbi tí wọ́n ti wá ń bá yín àlàyé tí ò jẹ́ yí torí pé kò sí time ọmọ nàìjíríà ọ̀rá fi yanjú ẹ̀ fún yín lónìí bóyá ń gbà ní láti kà á ثلاثة انتهوا خيرا لكم ọlọ́run ní kẹ jáwọ́ Allahu Akbar khayran lakum olólóore fún yàn innama Allahu ilahun wahid ọlọ́run ní kẹ jáwọ́ lólóore fún yín khayran lakum kẹ má sọ bẹ́ẹ̀ mọ́ lólóore fún yín innama Allahu ilahun wahid

Ma Mọ́n dára ọlọ́ọ̀bá náà kábíyèsí rẹ̀. Ayẹ̀kú náà lẹ́bìn wà látọ́ ọlọ́ọ̀bá ní kábíyèsí ọlọ́ọ̀bá láti máa wá rò pé òun lọ́mọ ọmọ kẹ̀. Yorùbá ní ọmọ ọmọ kẹ̀ ọmọ báwo àrẹ kẹ̀ àbàbá rẹ̀ wá kàrí àrẹ kẹ̀ ọmọ ọlọ́nà ọmọ ọmọ ọlọ́run ah, ọlọ́run bá kọjá bẹ́ẹ̀ kẹ máa ṣàbí ti ọmọ sọ́dọ̀ ọlọ́run ọlọ́run ni gbogbo sọ́mọ̀ ọlọ́run nílẹ̀ kí lòun tó á ní wọ́n náà fìyàn ṣe tún bá ẹni tó ní gbogbo ayé kí olóhun tó wọ́n ní gbogbo sọ́mọ̀ tó wọ́n ní gbogbo ilẹ̀ ìkílẹ̀ wá fẹ́ fọmọ ṣe ẹ̀yin nìkan jọ lójú àwa lọmọ jọ lójú àwa nìyàwó jọ lójú àwa lọ́kọ jọ lójú àwọn property jọ lójú olóògbògbò ẹ̀ wà tẹ́ ń ṣe yẹn pàápàá takádùn sàmáwá tòrò sámà méjèèje yàtà fàtọ̀rún àmì ìnú ó fẹ́ lè máa ya bọ́lẹ̀ kó máa da omílẹ̀ kó máa da ọgbọ́n tó wà náà lẹ́ pẹ̀rẹ̀pẹ̀rẹ̀pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ pẹ̀rẹpẹ̀rẹ tí gbogbo tó wà lórí ẹ̀dẹ̀ máa wọlẹ̀ sílẹ̀. Ọlọ́ni kọ́dà gbogbo àwọn òkè ńláńláńláńláńlá gba àpáta tẹ́ ń wò káàkiri àwọn òlú káàkiri àgbáyé yẹn, gbogbo ẹ̀fẹ́ lè fọ́ kó dẹ̀ bẹ̀rẹ̀ sí yìí gbogbo àwọn tó wà nínú ayé. Àsàmàwájú. Kí gbogbo tó wà ní sánmọ̀ tí gbogbo ẹ̀ kó tú kádànù sílẹ̀ kí gbogbo ẹ̀ dàrú. Kí gbogbo tó wà nílẹ̀ náà kí gbogbo ilẹ̀ náà kó di pẹ́jẹpẹ́jẹ kí gbogbo tó wà Kí gbogbo àwọn òkè ńlá ńlá náà bẹ̀rẹ̀ sí yídà lera wọn. Ọlọ́run ni tí mo sọ

táyé ń ṣàfitì ọmọ sọ́dọ̀ ọlọ́run tí wọ́n dẹ̀ ń pe kíkankíkan bẹ́ẹ̀ tọ́rọ̀ tó fi ń yọ̀ pẹ́lá tó wọ́n tó ra wọn náà lọ́mọ rẹ̀ ọlọ́run nìkan náà tó bá pa aṣọ́dún ọmọ ọlọ́run wọ́n tún ọmọ ọlọ́run kú ọmọ ọlọ́run jí wọ́n tún pèlẹ̀ ọlọ́run. ẹ̀ndàrún lè rọ́ṣùmọ̀ ní wà ládàá. ọlọ́wọ́ bá ní tẹ́ ń ṣe nìyẹn o. wà máa yán bá wí lè rọ́ṣùmọ̀ ní àyíyà jàkìdá wa nínú kóhùn wa lọ́mọ Allahu Akbar ọlọ́ni kò yẹ òun ọlọ́run kò ń lọ́mà ọlọ́run bí mẹ́nìkan bí òun ọlọ́run ọdẹ́ ní kò sẹ́nìkan tó jẹ òun ọlọ́run òun dáwà ni ẹmọ́ àwọn máa rò pé ah, imagine báwo lòun náà ṣe o wà tí ò

لِرَحْمَنِ walada وَمَا ma لِرَحْمَنِ lirahmani an yattakhidha wọ́n á pé torí pé white ni wọ́n like torí aṣọ tí wàá rà sórí gbá white nìkan ni. ó ní ta ẹlòmí gẹ̀rẹ̀ rí black ló máa ń fẹ́ ẹlòmí dẹ̀ rí ló fẹ́ wò fẹ́ wọ̀ fún rẹ̀ tẹ́lẹ̀ mi bá débẹ̀ tó bá náwọ́ sọ wá ah, aṣọ tí mi tẹ́ tẹ́sì kó máa tètè múfù láwọn èèyàn tètè rà àbáyé ah, ṣe rí nìyẹn choice ni kò dọ́gba ọdọ́ tí wá ló ti ní túmọ̀ bí ṣìnà ṣe ní gbogbo olórí rẹ láyà yìí ó dùn lẹ́nu olórí ibú ju bí ìgbà tí yàn jẹ oyin tí yàn jẹ búrẹ́dì bó ṣe jẹ́ pé tó bá mu sílẹ̀ gbẹ́ àbọ̀ mu sìgálẹ̀ gbẹ́ ibi a máa gbé ẹ ah ó yà kó ìmájì pé wọ́n àwọn olómi ò lè máa mú lójúmọ́ ọ̀gbí choice ni ọlọ́mọ́dá bá ń fúrí ibú ṣàǹkó oríire ní kọ́lọ́njú máa wá ṣe gbogbo tó ń wà wá láyé Ọlọ́run jẹ́ àmọ̀ wípé àwa lòun dáwọn nǹkan yẹn fún. Kullu man fi samawati wal ardi illa ati rahmani abda. Àwa ni gbogbo wọn tó ń bẹ ní sánmọ̀ àti ilẹ̀ gbogbo yín pátá. Illa ati rahmani abda. Ẹgbọ̀n wá bọ́ ọlọ́bájọ́ gbẹ̀dọ̀ kámọ̀ lẹ́rú ní o. Laqad ahsahum wa addahum adda. Ọlọ́run bá ṣe wá pọ̀ tó láyé yìí ó mọ̀ ń ká wa gbogbo wa lòun mọ́ nítọ̀ pátá láwà nínú ètò lọ́dọ̀ ọlọ́run tó lóun lòun dá wa sí jí òun dẹ̀ mọ iye wa bá ṣe pọ̀ tó yìí àtàwọn tó ti lọ àtàwọn tí wọ́n bọ̀ àtàwọn tàn lè ṣẹ̀mí lọ́wọ́ ọlọ́run mọ iye wa gọ́ọ̀mẹ́ntì ò mọ iye wa ọkàn <laughs> Ọ ma padà ma approximate wa ni. ọ̀n tó bẹ́ẹ̀ báálẹ̀ kọ́ lè mọ́ èèyàn tó wà ládúgbò rẹ̀ kò tó bẹ́ẹ̀ a ń bèèrè kọ́bọ̀ wá sọ pé òun mọ́ya wọn tó ń jọba lé lórí a ń bèèrè kí gọ́ọ̀nà kan lóun mọ́ èèyàn tó wà ní wa ló fi ń ṣe mí lé mọ̀ nígbà táwọn bá tún gbọ́ síwájú pé àwọn sáà fẹ́ pò àwọn sáà fẹ́ pò à gbogbo tó fẹ́ darí àwọn tó fẹ́ darí tó fẹ́ jẹ kò lé lórí ọlọ́run á bí ẹ nípa wọn àtẹni tó rí rí àtẹni tó rí rí nínú wọn ìwọ ló ló fẹ́ ṣe lórí rí wọn lórí o ti wá ṣe ọlọ́run á bí ẹ torí ọba tó dá wa ó tẹ́kì ẹ gbogbo wa Allahu Akbar atẹ́gùn ẹ fẹ́ dọ́dọ̀ gbogbo wa bá a ṣe pọ̀ gbogbo tó fi ránṣẹ́ sí wa láyé ń tàà lè lò tán ni oúnjẹ ayé àlè jẹ tán atẹ́gùn ayé àlè ló tán omi ayé àlè ló tán gbogbo tọ́lá ń kó fún wa láyé irúgbìn ayé àtóbẹ̀ alùsẹ́kù ni pọ́dà ẹ́ta ń jẹjù nínú ẹran aláyé ni màálù ọmọ mẹ́rin ló ń bí pẹ̀lú ẹ̀ ṣe pọ̀ tó àlè jẹ tán tàbá àjàrí tó bá bí méjì

ṣe ká máa bẹ̀rẹ̀ ní pé ṣe màálù ó pọ̀ jù wá lọ ní ẹbẹ̀rẹ̀ tó dàlákà ìlàmù ẹ̀dẹ̀wé rẹ̀ tá ń pa lójúmọ́ kábíyèsí ọlọ́run ọba àwọn ẹja tá ń jẹ lójoojúmọ́ lójoojúmọ́ ṣómi tá ń ṣe bó tún ṣiṣẹ́ ń gbọ́ náà kò tún ìtí ìgbà fọ́lọ̀ nǹkan ṣe tó dá yàtọ̀ rú ó tún ṣe láti sọ́dọ̀ ń gbà fún. ọ̀làmà já àìsà bilbaji náà ti kọ́ làkọ̀dẹ̀jì tukùn bilhikimati wàlíwúbàjì náà làkọ́m Gbogbo àwọn agímẹ́ntì tó wà nílẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí náà, nígbàtá ní bí wà ń sá ti dé tó tún fi lọ tó fi yásí pẹ́lẹ̀ ìtànàbà Muhammad dé sọ̀rọ̀sọ̀rọ̀ àwọn èèyàn kọ́ tún ṣì wà tí wọ́n ti gbà náà títí dò ní ó ṣẹlẹ̀ bẹ́ẹ̀ náà sí ànàbà wa ayínsá ìgbàtà ànàbà ayínsá náà dé torí pàwọn kan tún ṣì takú pé àwọn kan takú gbà náà pàwọn ò tẹ̀lé

Pọ̀dẹ̀dí ọlọ́ọ̀lọ́ ní kí wá fi kọ yìí ẹ̀sùn ló ní kí wá kọ yìí. Wàlí Uba ṣínà lákún bá bọ́lẹ̀ bí ìtẹ̀kítẹ̀lì fún àfí. Anábìnrin sáà ní ọlọ́run tó ní kí wá ṣàlàyé àwọn nǹkan tó dàrú máa ń lójú tẹ̀rin ágìlè lórí kí wá ṣàlàyé ẹ̀kún. Ó ní ẹgbẹ̀rọ ọlọ́run tẹ̀lé mi Àwọn agbọ́rọ̀ tí a náà bí wọ́n ayé sáà táwọn èèyàn wa kan pè ní Jésù àbí Jesus. Iná Ó ní dáadájọ́ ọlọ́run ọba. Wàrọ̀ bí wàrọ̀ bókó. Ọ̀gbọ́n lè ní ní ká má tu. Àrùkùránì wà láń káyì inú ẹ̀ láti ń tú síta. Inna Allah. Ó adẹ̀fẹ́ kó gbọ́ kí wọ́n náà lè ṣoríire ni. Inna Allah. Wallahi tó bá gbọ́ tó bá tẹ̀lé ti ṣoríire ayé àti tọrún. Rabbi wa rabbukum. Anábìnrin inna Allah dáadájọ́ wa rabbukum. Jesus ni ọlọ́run ọba wa rabbukum. Kò sọ pé àná Rabbi, kò fìràánù ló pèrà rẹ̀ lọ́lọ́run olóríire kan ní pèrà rẹ̀ lọ́lọ́run fìràánù sọ pánà rabbukumul a'la olóríire kan kò jẹ́ pèrà rẹ̀ lọ́lọ́run àfilẹ́rí ibú fìràánù ló pèrà rẹ̀ ní ọlọ́run kò dẹ̀ tó tó

tààlà kọ́bí rẹ̀ tààlà gbígbẹ̀yìn gbogbo àlàyé yóò gbọ́dọ̀ jẹ́ kó yẹ dáadáa Inna Allaha huwa rabbi wa rabbukum kí lọ́wọ́ dẹ̀ ń tẹ́yàn Wọ́n tó náà ṣàlàyé mi ni pé ọlọ́run ọba mi, àtọ́lọ́run ọba títí náà, ọwọ́ ní kẹ́ máa sin ọ. Àlábẹ̀ wá ń sá ní ilé lójú ọ̀nà tó dúró déédé this is the right path ojú ọ̀nà tó gún régé o ibẹ̀ ní kẹsọ ìdí kẹsẹ rẹ̀ o kí ni túnmọ̀ rẹ̀ ẹ má tún gbójú ọ̀nà mi yí ògún régé Ọlọ́run ayé rẹ̀ ń bẹ̀ náà kan ti yáwọ́. فاختلف الأحزاب من بينهم àwọn ọba pínyẹ̀lẹ̀ ilẹ̀ àwọn kan gbọ́n gbà wọ́n tẹ̀lé àwọn kan dẹ̀ ìyàwó ọdẹ̀ bẹ̀rẹ̀ sí ṣe nǹkan mi. اختلف الأحزاب من بينهم ìyàpọ̀ inú wá dé. فويل للذين ظلموا من عذاب يوم أليم. àwọn kan ní tànà bí sá sọ ẹ̀nà àádó lórí ẹ̀ o àwọn kan dẹ̀ sọ pé ẹ̀wò ẹ̀ òǹkọ́ rẹ̀ ẹ̀kọ́ ṣe kò wọ́ọ̀tì ni ẹni tó jí òkú jẹ́ òní ah, pẹ̀láṣẹ ọlọ́run ni ẹni tí ọ̀rọ̀ tó dìde jẹ́ òní tẹ́kù olófọ́ọ̀kan alọ́run ni kó ṣe ẹ̀hùn kan ló wá bẹ́ẹ̀ nìkan jẹ́ òní tí ẹ fọ́jú tó dẹ̀ fọ́ pápá ìtójú ẹ̀dẹ̀là àṣẹ ọlọ́run ni àwọn mọ̀jísà mírèkù tọ́lọ́run fún ni mírèkù kọ̀kọ̀ sí láyé mọ́nìsì kùkùkù lókù àwọn anábì ọlọ́run lọ́lọ́ fún wọ́n dẹ̀ ti lọ. fàkàṣálà fọ́lẹ̀ àhàzáàbù mi bẹ́ẹ̀ ni ẹ̀yìn. Ah, ohun tó bá mọ̀ ọmọ fún wọn yẹn pé kọ́ fi jíṣẹ́ ọlọ́run tí ẹ̀nẹ́kọ́ ó ní kọ́kọ́. nílẹ̀ ní iná bọ́lá mọ́ mi ní àzáàbì ìyá mi ní àlè. ẹ lọ gbọ́tàn anábì ọlọ́run tí ti ẹ ti ah, wá jẹ́ mọ̀

ìkọjáwọ́ bí ọdún mi méjì sẹ́yìn ó pọ̀ ọ̀pọ̀lọpọ̀ léjẹ́ lábẹ̀kúta bí iná ó tóbi kọjá kíkìn kíta rò pún jábọ́ tẹ́lẹ̀ àwọn olùdá àwọn ńlá lárí bìbìbì tí wá ń jábọ́ tó ń dí ẹnu ọ̀nà lé wọn tó ń blọ́ọ̀kù mọ́tò tó ń fọ́ gíláàsì mọ́tò tó ń ba gbogbo jẹ́ ara lọ́nà ń dá sílẹ̀

ظلموا ọlọ́ ní ẹgbẹ́ òun ọlọ́ọ̀bá kó ma bá gbà àwọn alábòsí èèyàn àwọn tó mú tọ́ọ̀rọ̀ tí wọ́n kọ̀ tí wọ́n tẹ̀lé àwọn tó torí tí wọ́n fẹ́ jẹ àbí torí ìkórìíra Islam tí wọ́n nílẹ̀ mi tọ́dẹ̀ takú sójú tó bá dìgbà tí ọ̀rọ̀ bá bẹ́ kalẹ̀, tàbá ní ẹjá jọ sọ,

ثم نبتهل فنجعل لعنة الله على الكاذبين الله ni ẹjá pẹ̀rẹ̀ àwájọ́ ẹpa àwọn tí ń kápa àwọn tiwa ẹpa àwọn ayá ń kápa àwọn ayá tiwa ẹpẹ́ bí ń kápa ẹgbẹ́ ẹpa àwọn ọmọ ń kápa àwọn ti tiwa káwà gégùn kalẹ̀ ẹni tó bá wà lórí òdodo nínú wa ẹni tó bá dẹ̀ wà lórí anù ta ló ń parọ́ fẹ́nìkan ta ló ń ta àwọn èèyàn jẹ láyé ta ló wà lórí ẹ̀sìn ọlọ́run ta ló wà lórí irọ́ ta ló wà lórí ẹ̀sìn tó bá pẹ̀ tá a bá ń ṣe ló bá jẹ́ sìn kọ́lọ̀ fi wá ṣẹ̀sìn dápẹ́ ìtẹ́yìn bá ṣe ló bá jẹ́ sìn kọ́lọ̀ fi ń ṣẹ̀sìn ó yẹ jájọ sọ Allahu Akbar káwá lórí ẹni tí ó bá jẹ́ onírọ́ wọ ni ẹrù bá wá. fàmẹ́ni hajjaka fíhì min ba'di ma ونساءنا ونساءكم وأنفسنا وأنفسكم ثم نبتهل فنجعل لعنة على lẹ́yìn tó ti sọ fún ọpọ́ ọlọ́run lọ́lọ́run bímbá ìdí máa jà lẹ́yìn ìgbà tó tó ṣàlàyé òfin ẹ̀sìn fáwọn èèyàn ọlọ́run lẹ́ni tó bá tó wá ń takò ẹ lórí ilé sọ fún ìkọ́ṣẹ́ ní kò dẹ̀ dímọ̀ ẹnìkan òbí. Mímbà ní máa jẹ́ àkàmínà lẹ́rìn. Ọlọ́run tó máa ṣẹlẹ̀ náà ni ندعي أبناءنا وأبناءكم Allah ní sọ mọ́ pé pa ọmọ yín wá náà pa ọmọ títí wa. Wà ní sáànà wà Ẹ pa àwọn obìnrin inú ọ̀ràn yín wá náà pa àwọn tiwa. Ẹ ọmọ Wàǹfùsànà wàǹfùsàkó. Ẹjẹ́ kẹsẹ̀ wá jọ pé ẹjẹ́ àjọ lo stadium àbíká lo ibìkan tó tẹ́. Fún mànà bó jẹ́ yìí. Káwá ṣe debate. Súnmà náà bí tẹ́yìn. Ní tàbẹ́ wò rí, a máa wá búra lé lórí tàbá ti ṣe dìbé tìyẹn tán. Súnmà náà bí tẹ́yìn. A fẹ́ ṣàrà yóò fi ọlọ́run. Fánàjẹ́ aláìnàtàlọ́hì àlálẹ́kàbíbí. Àwọn fẹ́ kọ̀nfíìsì àwọn èèyàn tí pé ọlọ́run ti wa gangan nìkan lọ́lọ́run kan ṣoṣo ta gbọ́dọ̀ máa sìn. Ẹ̀yìn náà wá fẹ́ kọ̀nfíìsì àwọn èèyàn títí wa náà, ààrẹ díẹ̀ máa bọ̀. Ẹjá jọ wá tẹ́ fádà ọ̀rọ̀ báyìí. Kájọ wá yanjú ẹ̀. ẹjẹ́ káwọn ọmọ ń jókòó káwọn ẹbí ń jókòó káwọn èèyàn ń jókòó káwọn ọmọlẹ́yìn ń jókòó ọmọlẹ́yìn tí wọ́n náà jókòó àwọn arẹ́dì fún debate aláàfẹ́ ìtakọrẹ ẹni má ń tà ń fẹ́ nípa afẹ́ fi dí òdodo múlẹ̀ ṣe bí ń Fọ́nmà náà bẹ̀ jẹ́ hìl. Tàwà tí wá sọ, tàwà tí ń ṣàlàyé pẹ̀lú àwọn ẹ̀rí, tá ń lò fi ìwé òfin tiwa tí ṣàlùkúrán. Tàdún wọnú ìwé òfin tọwọ́ tí ń tẹ nígbàgbọ́ nínú ẹ̀. Ẹnà dẹ̀ tún ẹdún fìrẹ̀ lè wọ́n àlùkúrán kẹwàá wòdẹ̀ bá rí nǹkan kákan tó pẹ́sàn díẹ̀ kalẹ̀ sáyé akọwálẹ̀ tàà ti ń júlẹ̀ lọ́sẹ̀ tó kọjá tàà ti parí ẹ̀ apàrà sí belé náà jẹ́ lè ní kákan tó fi kún àwọn béèrè yẹn pé sáwọ́dá kí ni ìlànà ìjọsìn kí ni ìlànà ìjọsìn ni a ń gbààwẹ̀ ìlànà jọ́sìn ní a nígbàgbọ́ nípa ẹni táàrí ìtàdẹ̀ ń sìn tẹ́ẹ̀nà dẹ̀ máa ń kọ́ lónípọ̀ bá táòrí ìtàrí iṣẹ́ ọwọ́ rẹ̀ ẹni táà gbàgbọ́ ní ẹ̀tíṣọ́ ọlọ́run àwọn ìlànà jọ́sìn tó làkalẹ̀ là ń ṣe yìí a dẹ̀ rí pé nílẹ̀ àwọn jọ́sìn tó ọlọ́run bá wá làkalẹ̀ yẹn òun náà àwọn ànábì ọlọ́run tí wọ́n ti wá tí wọ́n ti lọ táwọn náà ṣe kò dẹ̀ sẹ́nì kankan náà ànábì ọlọ́run bá ìtójó ní jó àbí tójó nílù ẹ wá sọ fún wa àwọn wòlá kọni fún àwọn tẹ́yìn ń pè lóní jó tẹ́yìn fi jó ṣèjọsìn fọ́lọ́run àwọn wòlẹ́gbé akọni fáànà bẹ̀wà àyínsá kí lọ́kọ àwọn tí wọ́n lùlù fún tàlẹni tó mi ṣẹ́kẹ́rẹ̀ ṣẹ́kẹ́rẹ̀ tàló ń gbá sákàrà tàló ló mele fáànà bẹ̀wà àyínsá irú jò ló máa ń jó tó máa ń tirú ẹsẹ̀ ní àbọ́ máa rùkùn síwájú àbọ́ máa ń kó mọ́lẹ̀ ní ẹ fún wa ká gbọ́ ìtànàbì tí wá ń ṣe

hazani ilahu. Wọ́n dẹ̀ wá pátá wá lọ́lọ́run yẹn náà. Wàhálí àrídọ̀ ọgbọ̀n máa náà lóògbò bí ní òhùn. Torí pàwọn èèyàn rẹ̀ wá ṣẹ̀, oúnjẹ wá fèmì ara rẹ̀ ilẹ̀ oúnjẹ lọ́lọ́run. ara Torí pàwọn èèyàn rẹ̀ wá ṣẹ̀, tánà àwọn èèyàn yẹn wọ́n ṣẹ̀ ọlọ́run, wá bínú kú, torí fama hada lela irú ọlọ́run wo rẹ kò tí ì yé wa. wàhálì àrídọ́ọ̀kì máa na lùhù mi ni hù. ká béèrè pé fàhálì yàrídọ́ọ̀kì máa na lùhù mi ni hù ṣé ni rẹ̀ dùn sí bọ́ ṣe he tí wọ́n pa tí wọ́n kàn tẹ́ sọ pọ́n kan yẹn. òṣìrọ́ mú ìlànà ìlú ìrìndọ́fẹ́. ayọ́lú pé ká kọ́ńgíláàsì àwọn tí wọ́n pa ń jọ́nà pẹ́ kó oríire tẹ̀yìn rọ́lọ́run yìí pa wà ń sàkítọ̀ lẹ́bí. ṣòwò ló wà sọ pé ó yẹ ẹ̀pà ń ẹ̀mí rẹ̀ ẹ̀pà mi ó dẹ̀ yọjú sí wọn báyìí wọn bá mú wọn bá he káwá kan ẹ̀pẹ́ kó oríire ohun sẹ́kí tó lẹ̀bí fa àlúhù fi hí tó wá jású pé ní rẹ̀ òdùn wọ́n pa pẹ̀lú po kigbe orókú ni fàkúnwàtúnhún ìdán àwọn ìsìnkú wá Ẹgbẹ́ ẹ̀rọ na ẹ̀rọ tà ń sọ yìí jẹ́ rẹ̀ tí máa rọ ni. Wàkúnwà tún mú ìdánni, wá tààlà a ń ṣàlàyé ọ̀rọ̀ fún yìí. Wàhálì bá lè a máa ṣe kan hmm. èèyàn ní àròjinlẹ̀. tẹ bá fẹ́ kan fún. Bí irú ọmọ tó ń gbóyà rẹ̀ lẹ́nu, tó ń gbó bàbá rẹ̀ lẹ́nu, ẹkàn sọ pé tí wọ́n náà bá bímọ, irú tí

ambassador Suleiman kọ́nàbá lọ́rẹ̀ mi olóri dáadáa wọ́n ni àwọn wà mẹ́s inú àwọn dẹ̀ ń dùká á ah, ní ayé yìí irú kan ìdẹ̀ ti bẹ̀rẹ̀ sí ṣẹlẹ̀ náà ó dẹ̀ ń dùn máa náà nínú ìwúrí ńlá ni àwọn kan mọ̀ bẹ́ẹ̀ ayé ti mọ̀ ó ti lú jára wọn kò wá yẹ kó kìnyà àtẹ́yìn náà lórílẹ̀-èdè káwọn náà dẹ̀mọ̀ ká wá dákẹ́ ìbéèrè tàbá tún béèrè wojú ká béèrè pé ṣe ayé ṣì ayé tí ti pa ọlọ́run tó ń darí ayé ṣáyé dẹ̀ ń jáyé ńgbà náà. láyé. ayé wa ìṣájá ayé ní ọlọ́run ni. sẹ̀mí ń àwọn láyé

àti orílẹ̀ àti sánmà báwọn ní méjèèjì ṣe balance nígbàtí wọ́n pa ọba tó di méjèèjì mú tó sọ pé òun òun di sánmà àti ilẹ̀ mú iná láàrin mú sókù samawati wal arida an tazula ọlọ́run òun di sánmà mílò ń dilẹ̀ mú tí ò fi jábọ́ ẹ̀dẹ̀ ní wọ́n ti pa ọlọ́run yẹn sánmà وكيف تخلت الأملاك عنهم وكيف تخلت الأملاك عنهم ṣẹ̀wọ̀n pọ́lọ̀ àwọn ọba ló ń kọ̀ntrol àwọn màlẹ́kà àwọn angels àkéífà àwọn ń bèèrè báyìí nísìn wọ́n ní wọ́n ti pa ọlọ́run wọ́n ti kàn án tàlúwà ń dára màlẹ́kà yẹn tánà màlẹ́kà yẹn ṣiṣẹ́ fún tàkànlá tí lè mìláàkùn á ní ó àbí ẹgbà tí wọ́n dẹ̀ ti pa ẹwọ̀n wọ́n ti pa ẹ̀gọ́ ẹsẹ̀kẹsàn máa sáré àpọ́ìntì olórí mi olórí ìwò làwọn màlẹ́kà wá sáré àpọ́ìntì nígbà wọ́n ti pa ọba wọn tó dá wọn. ìgbìnà àwọn màlẹ́kà yẹn ń wọ́n bú sí mú ti pa ọlọ́run wọ́n ó náà ṣe ṣe náà àbọ́kọ̀dákẹ́ ni pé good ó ti pọ́lọ́hun ó yàwó máa jọ́lọ́hun ẹjá ronú kíní náà abẹ́mọ̀ pọ́lọ́hun ló dáa màlíkà náà angels wàkíńfà àbọ́ ọkọ̀ tí lẹ́kọ́ sábà tún ni wàkíńfà àtọ́kọ̀ tí lẹ́kọ́ sábà tún hàmúlálẹ̀ àwọn igi tí ẹni wọ́n fi gbé ànábìrin sá báwo làwọn gìyàn ṣe láǹfààní àti gbé ẹni tẹ́ pè lọ́lọ́run. ìlàáfilẹ̀ àkì máa ṣe dùdà nìkan fáàgò. àbí nígbà tí ẹni ọpọlọ tán ṣàmà sí àbọ́kàn fílẹ̀ ni irú gíwé ni wọ́n wá kó ọlọ́run ọba sí Ṣé ṣégi tó dá fúnra ara rẹ̀ náà ni àbí igi tí ẹ import láti ọ̀run mi tí kìí ṣe ọ̀run tọ́lọ́run tẹ́ pa yẹn. wà kí yí fọ́dà náà lè hàbí dún ilé ìhìn àtà. kí nìyẹn ò tí ì wa o. wà kí yí fọ́dà náà lè hàbí dún ilé ìhìn àtà. ẹ wá gbọ́ wọn ní wọ́n kàn wọ́n kàn ẹ̀dà àkókò tó ń tọ́ fi ń kọ́ni tó jù ṣó lọ ìṣútọ́ wá fi kàn yẹn báwọn ní ìṣúyẹ jẹ́ jọ́jọ́ ẹ̀. adẹ̀mọ̀ wípé òkèlá nígbà púpọ̀ lọ́wọ́ bá sókè náà ni wọ́n ti lọ́bá àbíbi tó wà náà àbí wọ́n mú wá bọ́ wọ́n mú wá sílẹ̀ láyé ọwọ́ mọ́ wá kàn irú ìṣòwò ni wọ́n fi kàn yẹn báwọn ni ṣe yẹn ṣe rí ìṣò fọ́ọ̀ ni àbí ṣò 6 àbí <laughs> àwọn ni wọ́n gbà ṣó yẹn báwọn ló ọwọ́ ni ẹsẹ̀ ni orí ni ẹ dájú o وهل ṣe Ah, eh, eh, èmi kíyèsí nínú tó rọ́kú jù nínú àwọn pọ̀tá tí táwọn náà ń bá wa ṣẹ̀mí nínú ilé nínú tó ṣe rọ́kú jù ọmọ ilé ni ọ̀hún kúbọ̀rọ̀ kódà mo pàkánjò ní mo ti pa mo ti gbé pákàlé lórí mo ti lọ sùn mo dẹ̀ máa débẹ̀njọ́ kejì mi bá tún rí mọ́ mi ah tí mo ti fọ́ orí kíní tí mo ti ṣe ń tẹ́ pè lọ́lọ́run ṣe ń tẹ́ sọ bá ní pé rọ́kú so lẹ́yìn tí wọ́n ti kàn tí wọ́n ti tí gbogbo ẹ̀jẹ̀ ti yọ tí wọ́n ti páyẹn tó bí kí padà wà láyé àbí ó ti lọ nìyẹn àmìlìmúṣú yìí làbúrọ̀ bún sí ẹ̀

Ah. Yà àjàbá. Èèmọ̀ ní rò sáà rí bẹ́ẹ̀. Wà á jàbò mí níhù, bá bínú nǹkan ọ̀dẹ̀ àwá rò. Ẹjá tó fọpọlọ ṣeré díẹ̀. Wà á jàbò mí níhù, bá bínú nǹkan ọ̀dẹ̀ àwá rò. Èèmọ̀ tó tún wá tó èèmọ̀, ó ní ikùn tó gbé inú tó gbé ọlọ́run ọba sínú, ikùn tó gbé ọlọ́run sínú. Ẹ pèèyàn lọ́lọ́run ikùn kan ló dẹ̀ lóyún rẹ̀. Ẹ àpé ìmọ̀ ńlá lélẹ̀ yẹn. Ẹnìkan oru oyún ọlọ́run ó yẹ kẹ́ ẹ̀rú mi tẹ́jú kúrò náà. àmọ́ báwo náà ka jíṣẹ́ àmì ìṣòhúrí. ó wá lo ó wá lo ohun tí ò dín lóṣù mẹ́sàn-án nínú ìyá rẹ̀. àkọ́mọ òun náà ka. ìyá rẹ̀ kí ni wọ́n máa pè ìyá ọlọ́run. jíṣẹ́ àmì ìṣòhúrí. àbí sọ́dọ̀ di ìyá ọlọ́run. Mother of Almighty God. àkọ́mọ òun náà ka.

húdà ń sọ gíra. Lọ́nà wà lọ́wọ́ kékeré àwọn òpó ló báyìí. Jọ̀ín fáwọn. Lọ́nà wà kí lọ́wọ́ bí. Àyàkùnmọ́ lọ. Àwọn náà rẹ̀ fọ́lọ́run jẹ́ náà a tún máa ń sọmọ̀ kókó sókè. àwọn ọlọ́jọmọ̀ kókó sókè jẹ́ náà lẹ́yìn tẹ́ ìpẹ̀lọ́lọ́run. máa wà náà lẹ́yìn tẹ́ ìpẹ̀lọ́lọ́run ṣe Ẹjá ọ̀rọ̀ ẹjá ọ̀rọ̀ ọlá ebú kọ̀, ẹjá kọ̀, alayé ní, ó súnmi ní mo rọ èmi ti rò rò rò ká ní pé wọ́n bá rírò tó bá bọ́sí positive ní bá ti máa ṣe tẹ́ ń ṣe. Wọ́yá kúlù ah, eh, rẹ̀. Tó bá

Wọ́yá kúlù ma yẹ jíwọ́ ọmọ yá dí bí lázìmì dáka hálíhá záìláhó bí lázìmì dáka hálíhá záìláhó. Gbogbo ń tàà kálẹ̀ yóò ti ẹ̀tọ́ ẹwà já béèrè báyìí, ẹwà nípẹ́ nínú ọdún wa mú wọn pa ẹ̀dẹ̀ pé lọ́lọ́run ṣọ́lọ́run lè ṣe ń jọ tí wọ́n wá ń pa ẹ̀ náà ṣé nù ya rẹ̀ dùn pé ẹ ọmọ tí mo lóyún rẹ̀ báyìí mo yóò ṣe tí mo bí tí mo tọ́ tó bá dàgbà tó bá ẹ̀dẹ̀ ń bá mi pa ẹ ṣé ìyá rẹ̀ náà gbọ́dọ̀ bàbá ìyá rẹ̀ nídìí ilé ìyá bọ́ọ̀ bá nídílé bàbá tí ẹ̀ torí púpọ̀ ní bàbá àwọn ẹbí ìyá rẹ̀ nídílé bàbá ìyá rẹ̀ nídílé ìyá ìyá rẹ̀ ṣẹ́nu tí wọ́n náà wá dùn pé ọmọ wa olóògbò ọmọ tó wá lọ́nà ìyanu yìí

àmà fújàrá. ṣùgbọ́n àwọn tí wọ́n fi àgbákò yẹn kan ìdáláyé ọlọ́run á bí wọn lẹ́jọ́ torí pé majority àwọn ẹlòmí tí wọ́n wà lọ́pọ̀lọpọ̀ àwọn àyè yẹn wọ̀láyì ẹlòmí wà sincere ó kàn bára rẹ̀ ń bẹ̀ ó dẹ̀ ọwọ́ rẹ̀ mọ́ ọkàn rẹ̀ mọ́ ó náà kàn bára rẹ̀ ń bẹ̀ kàn rí pé ẹ̀hẹ́n Islam or this ló fà tó fi jókòó ń bẹ̀ yẹn kó mọ́ ní àlàyé tó ń gbọ́ lẹ́ẹ̀ṣẹ̀ máa gbà Islam gọ́gọ́ pé ẹ̀sìn Ànábì Isa ní Islam àlàyé tó ń gbọ́ lẹ́ẹ̀ṣẹ̀ máa ó níwà sí sí ẹ̀ ó gan torí pé ohun tí wọ́n pè ní ọ̀nà fún nìyẹn náà ti dàrú wọn bàbá kan náà lójú lánàá tẹ́gbẹ́tọ́ mọ́ bá mọ́kọ́ wálé nínú kó mùsùlùmí àbí ọgbà pé fi nírò rí pé kejì kò yí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn torí bọ́ ṣe kú lọ́dà fún wọn

sọ́lìbì. Àọ̀bádà sọ́lìbì. Lè ájì máa ń rìn. Ìbéèrè ilé náà kẹnu ẹ̀tún lè lọ kọ́ kalẹ̀ o. Àọ̀bádà sọ́lìbì. Ẹ̀yin tẹ́ ń wá ń sin cross àgbélébú. Àọ̀bádà sọ́lìbì. Ilé yẹn náà tó wá takò láàkà ìmú kò mi, mo fẹ́ omi tó ń bọ́lá fẹ́ bajá. Lè ájì máa ń rìn. Bóyá tẹ bá lè ṣàlàyé fún mi, bóyá ó lè yé mi kírọ́ọ̀sì yìí ẹlóhun ni wọ́n kan ẹni tẹ́ gbàgbọ́ pọ́lọ́wọ́n ọba ni ẹlóhun ni wọ́n kan mọ́ tó fi kú ń tọ́ wá fi pa ènìyàn tó fi dá lóró gẹ́gẹ́ bí ìgbàgbọ́ yìí. Yọ̀kọ́ bá ṣùmọ̀ rọ̀ máa hù. Nǹkan ẹlẹ̀ tí wá mú tẹ́tún wá gbàgbọ́ gẹ́gẹ́ bí nǹkan ògo, gẹ́gẹ́ bí nǹkan òwúrí tẹ́lẹ̀ máa fi kọ́lé, fi kọ́ mọ́tò, fi kọ́rùn. Ohun tí wọ́n kan ẹnìkan má lẹ́ni tẹ́ gbà pòun lọ́lọ́run ọba yín, àfi bí ìgbà tí yàn ya fọ́tò mọ́tò tí wọ́n fi pa bàbá rẹ̀ tó wá gbé kọ́lé tó wá gbé kọ́rùn

ẹsọ kan kíní yẹn fún àwọn ọmọ yín ẹsọ fún àwọn èèyàn yín pé kíní yìí ìtumọ̀ rẹ̀ rí ìtàn rẹ̀ rí kẹwàá wo kí wá ní àjọṣepọ̀ nǹkan yẹn pẹ̀lú tẹ̀ ń ṣe yìí báwo ló ṣe wá jọra wọn báwo kúrò nínú ilé ẹni

torípẹ́rọ ni torí ẹ̀ tí a bá ti parọ́ onírọ̀ kò ní mẹ́mọ́rì kò ní máa pẹ́ tó ń fi na ẹ̀nà ma padà fi mú òun pé án tó sọ ìwọ ìmájìn ojú ara na náà torí ìdí ẹjá bá ni o ṣùgbọ́n atún ro atún mẹ́kanlẹ̀. Ọkọ̀wùlìhìm iná kọjálínà al-Masiha Isa bin Maryam Rasulallah. Ọlọ́lọ́rọ̀ táwọn èèyàn sọ lẹ́nu wọn wípé apànábí wa Isa. Rasulallah ihe. Tí ń ṣànábí Ọlọ́run. Wọ́n máa kọ́ tàlú. Ọlọ́run ni wọ́n rí parọ́ ni wọ́n ń pa ò. Wọ́n máa sọ ni ó tàrí wọn lójú ni ó ó jàrú ọlójò ń kọ́ ni wọ́n mú jọ́nà wọn rí mú ọ. ìnàlẹ́bí náà fún fi ìhìlà fi ṣàkì mí nígbò. ọba náà tí wọ́n ń ṣe méjì tí wọ́n ń takora wọn lórí ẹ̀ láti mú òǹkọ̀dà mú àti pa ọlọ́ni gbogbo wọn ń já sí ni. mọ́lá ń bì dàrú ó ní pé wọ́n pa ọba tó dá lóòrò yìí rẹ̀ yẹn ọlọ́ni wọ́n pa bẹ́rọ̀fà ẹ̀fúnlọ́sùn ilé yìí nígbà tán wà pa mọ́lọ́wà ọlọ́ni wà bẹ́rọ̀fà ẹ̀fúnlọ́sùn ilé yìí ìgbà tí rẹ̀ dàrú tí wọ́n fẹ́ pa ọlọ́run palẹ̀ mọ́kúrò anábìnrin sákọ́ ni wọ́n pa wọn ọ̀pá o. bára fa ẹ̀bùnlọ́gùn yìí lẹ́yìn. jesus gan ni wọ́n kàn má gbélé bú wọn rí kan. bára fa ẹ̀bùnlọ́gùn yìí lẹ́yìn. ọ̀gá wa wà lókè lọ́hùn tó ń ṣe fàájì lọ́dọ̀ ọlọ́hun ọlọ́run ti mú kúrò láàrin àwọn ìyàláyé. Fákàánà lọ́wọ́ azizan hakima. Ó tọ́ àwọn ọ̀tá lépa ẹ̀mí àwọn fẹ́ pa ọba tó fi ànábìnrin sá borí àwọn ọ̀tá rẹ̀ jọ kí àná tí wọ́n fi rí pa ọlọ́run áfìmí àti borí àwọn ọ̀tá wa ìwọ náà ṣàdọ́ lọ́dọ̀ tiẹ̀ pé ọba tó ní kí wọ́n kàn tó bá pé gbàgbọ́ tẹ ni pé kí wọ́n kàn ń tójú rẹ̀ rí kójú tiẹ̀ náà rí ó fẹ́ rú ẹ̀ ó dẹ̀ ló gbà fún abẹ́ ọlọ́wà kójọ kójá gbọ́ràn délẹ̀ bí